ìyá Rotimi eh, latest scam alert tó wà ń tà is àwọn new scammers tó máa ń wọ owó kúrò lákàntà àwọn èèyàn wọ́n ti ní sí hàn kí n lo atm card mọ́ àbí tó máa ní kẹ́kẹ́ pé atm card yín síta the latest format àti latest scam alert tó ń ṣe é sìn ni wípé wọ́n ti mú account number àti phone number tó link mọ́ account àwọn èèyàn so wọ́n máa wọ́n máa send otp sí orí fóònù yín so bá ti send otp sórí fóònù yín immediately tí message bá ti wọrí fóònù yín wọ́n máa pè yín next ọmọ á pè immediately pé uh, this is customer care from ecobank or kí is customer care from gtb bank bank tẹ̀ bá ń lò àwọn sọ pé oh an otp enter your phone now, right now please once you to upgrade your account can you call out the otp number ẹni tó bá ti gọ ẹ pé otp number yẹn fún wọn immediately owó ìmọ̀ àkúrò account yìí straight and èyí tó wá today is all bvn linked account account tó bá ti link mọ́ bvn ní wọ́n ti lè get otp fún ẹ̀yọ̀ kan they will swipe all the money away from all your account so ẹ sọ fún everybody come out alert any message that come to your phone otp tí wàá ti ṣe ilẹ̀ ti initiate owó àbẹ́ ilẹ̀ local dín online tó create otp fún yín any otp tó bá ti wọ fóònù tẹ́ni bọ́dí bá ti pè tó ní customer care tó ní kẹ kẹ send otp ẹ má send yẹ o latest scam alert To ẹ wà wọ́n nà ọmọ àwọn ògbówó yín immediately after that otp is just ten seconds after you send the otp to them owó yẹn máa kúrò. run. Ah, bọ̀dá onílẹ̀ ṣẹ́nu gbọ́ tẹ mú mi wá lélẹ̀ ọ̀rẹ́ mi ṣé bí mo sọ fún ẹ pé Katawa Properties Limited ní kò tẹ̀lé mi ká lọ àwọn ló talẹ̀ fún mi lẹ́sítẹ̀tì tí mo kọ́lé sí. ó ká lọ Katawa Properties ó bẹ lọ́dọ̀ Katawa ìfọkànbalẹ̀ ó bẹ lọ́dọ̀ Katawa tó bá fẹ́ ra lé tó bá fẹ́ ra Katawa Properties addressing the future. ṣé ẹ ti gbọ́ o. ìwọ kan san àsansílẹ̀ fifty thousand naira péré fún plọ̀tì ilẹ̀ kan ní ẹ́stéètì kàtàwà kó máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù méjìlá gbáko. star city àgbọ̀wá ìkòròdú èkó. global mega city níbẹ̀ jù lẹ́kì. royal home space one by toll gate ìbàdàn. royal home space two alábàtà. delight state onídùndú area ìbàdàn. diamond phase two extension ìbára orílẹ̀ abẹ́òkúta. àti diamond estate phase two mọ̀wé ọ̀fadà ẹ pè zero eight zero eight three two five four four three five tàbí zero nine zero four four one nine seven nine one one website www.katawagroup.com àdéhùn àtàsọ́yé pọ̀ ń bẹ o.